إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله الله atọrọ asalatu fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam atuma tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ alátinú alkur'an karim látinú suratul anbiya aya 83 أعوذ بالله من الشيطان الرجيم وأيوب إذ نادى ربه أني مسني الدر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين لين باتي الله سبحانه وتعالى تي أقبري نبي داود عليه الصلاة والسلام أتي يوم إسماعيل أي سليمان عليه الصلاة والسلام الله سبحانه وتعالى ó tún mẹ́nuba ìtàn ayub aleyhisalatu wasalam ọlọ́wọ́n bá ní wọ ayuba ìdínádà rabbahu bákanáà ayub nígbàtí ó ké pé ọlọ́wọ́n bá rẹ̀ anni masaniyadoro ipe ìrẹ̀ ọlọ́wọ́n bá mi ara n'imi. wa anta arhamur rahimin ìrẹ́dẹ̀ ni ọba tí fi kẹ́ni jù ìrẹ́ ni ẹni tí fi kẹ́ni jù ní gbogbo ẹni tí kẹ́ni ayyub alayhi salatu wassalam lára wọn anábi ọlọ́wọ́ bá ní àsìkò ni olóògbà eléyìí nǹkan ẹnu àwọn afẹ́sìn kò lé lórí ni. Olugba, àwọn míì wọ́n ní lẹ́yìn anábì musa alìsọ́látù salam ni àwọn míì ní síwájú anábì musa alìsọ́látù salam àwọn míì ní ọmọ israeli ni àwọn míì ní kò ń ṣọmọ israeli ipe lárúbáwá ni èyí tí ó jẹ wá lógún jù òun náà ni pé ọlọ́wọ́n bá sọ ìtàn rẹ̀ nínú alkùránù kẹrìm ó dárúkọ rẹ̀ nínú alkùránù kẹrìm ní àwọn ibi mélòó kan ọlọ́wọ́n bá rẹ̀ jẹ́ kí a mọ̀ wípé ànábì ọlọ́wọ́n bá ní àwọn ìtàn tí ọlọ́wọ́n bó bá fún wa ní details yẹ bẹ́ẹ̀ ni ànábì muhammad sallallahu alaihi wasallam kò fún wa ní details yẹ nínú àwọn hadithi tí ó rinlẹ̀ mùsùlùmí àkínrọ́ sínú rúùtàn bẹ́ẹ̀ lẹ́ni tí ó máa lẹ̀ máa àwọn ànábì ọlọ́wọ́n bá àbẹ́ni tí ó sọ pé kò rí bẹ́ẹ̀ eléyìí ló fọ́tọ́ jẹ́ pé anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ó ní láti sọ̀díkù ahlulkitab wala tukadhibuhum àwọn ahlulkitab àwọn tá a fún tíra ṣíwájú yín tá bá sọ nǹkan fún yín ẹ má gbà gbọ́ bẹ́ẹ̀ ẹ lè má pè nírọ́ torí pé ó ṣeéṣe kó ṣe pé nǹkan tán sọ fún yín nǹkan tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni ó dẹ̀ ṣeéṣe kó ṣe pé nǹkan tán sọ fún yín ọlọ́wọ́n ọbọ̀ kan sọ́nú alukur'an ni nǹkan tó jẹ́ nǹkan òdodo ni sotẹ́yìn bá sọ pé irọ́ ni ẹ mọ̀ pé tó jódodo nírọ́ tẹ́bádẹ́ gba ń tán sọ fún yín ẹ mọ̀ gba nǹkan míì tó ṣe pé kò ń ṣe òdodo ló fi jẹ́ pé tí wọ́n bá sọ nǹkan kan ipé nǹkan báyìí báyìí báyìí ṣẹlẹ̀ sí ànábì báyìí tí o bá ti sínú alukur'an karim tí a dẹ̀ rí nínú hadith tí ó fẹsẹ̀ rí lẹ̀ a ní nírọ́ ni a dẹ̀ ní sọ pé òdodo ni àfi tá a bá rí nǹkan tó takò nínú alukur'an karim irú ìtàn Ayub tí ọlọ́mọba subhanahu wa ta'ala tí ó sọ fún anú al-Qur'an al-Karim ọlọ́mọba dí ká mọ̀ pé ẹni rẹ ni ṣùgbọ́n tí a bá wo inú ìtàn lọ́tọ́ ń bẹ lọ́nu ìwé títí wọn wọ́n ròyìn ẹ̀ bí èèyàn tó ṣe pé ó ní ìkórira àbí ó ń tara against ọlọ́run ọba wa ta'ala irú situation bẹ́ẹ̀ àgbà tó ń bẹnu al-Qur'an al-Karim tó ń bẹnu tíra wọn àfilẹ̀ àmọ́yé àwọn ìtàn bẹ́ẹ̀ tó ṣe pé wọ́n a sọ nǹkan tó ṣe pé kò dápa àwọn ànábì ọlọ́wọ́n ọba tó ń bẹ nínú tíra wọn bí ànábì àkúbọ̀ àlìsọ̀látọ̀ sàlám àwọn ìtàn tí wọ́n sọ ń pa rẹ̀ àwọn ìtàn tí ò mu ni àbí bí ànábì harun àlìsọ̀látọ̀ sàlám wọ́n lóun ló gbé ẹbọ wá bẹ́ẹ̀ ni eléyìí nǹkan tí ò bá mu ni so àwọn nǹkan báyìí àgbàdànù ànígbà lọ́wọ́ torí pé a ní tó takò nínú alukur'an kẹrin ṣùgbọ́n nǹkan tí a rí tó takò nú alukur'an kẹrì nínú ìtàn tó ń bẹ lọ́wọ́ wọn a ní sọ wípé irọ́ ni a rẹ̀ ní sọ pé òdodo ni torí pé ó ṣeé ṣe kó jẹ́ òdodo àwa dẹ̀ ti pè ń so ìtàn anabi ayub alayhisalatu salam ọlọ́wọ́n bá jẹ́ kámọ̀ pé ẹni ire ni ẹni ọlọ́run ni anabi ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá ní ayub bákan náà ayub èyí tí àwọn ń pè ní job ìdínàdà rọ̀bọ̀hù ìgbà tó képe ọlọ́run ọba rẹ̀ á ní masaniya dòrò ọlọ́run ọba mi ara nimi. anabi ayyuba alisalatu wasalam ó ṣàárẹ̀ fún ọdún gbọ́ọ̀rọ̀ ìgbà tí ààrẹ yìí tó ní agbára délẹ́vù kó fẹ́ ma àfẹ́kìtì ìképe ọlọ́run ọba rẹ̀ fẹ́ àfẹ́kìtì ó ké pe ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀sìn dẹ̀ ti fi kọ́ wa èèyàn rí àdánwò ìyẹn ò túmọ̀ sí pé kò ń ṣe ẹni ọlọ́wọ́n ọba gẹ́gẹ́ bí ti ọlọ́wọ́n ọba sọ fún wa nínú alukọ̀rọ̀ánù karim ìpè wà nà blókùn bí sọ́rì wà lẹ́yìn fitnatan wà ilé iná tó jàrú ọlọ́ni àmà dẹ̀yìn wò bí sọ́rì pẹ̀lú nǹkan ti ara yín kọ́ wàlxeyiri bákan náà pẹ̀lú nǹkan tí ara yín fẹ́ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni wa nablukum bi sharri wal khayri fitna ọlọ́wọ́ ní àdánwò lè lè jẹ́ fún yín wa ilayna turja'un ọ̀dọ̀ àwọn ọlọ́wọ́ba náà lẹ́ẹ̀sẹ̀ rí padà sí bákan náà nínú àyà tí asábà máa ka fúnra wa ọlọ́wọ́ba ní wa lanabluwannakum bi shay'in minal khawfi wal ju' ọlọ́wọ́ ní dandan ní káwọ́ ọlọ́wọ́ba dán yín wò bishay'in min al-khawf pẹ̀lú ìfòyàngbà mi pẹ̀lú bẹ̀rù bishay'in min al-khawf wal-ju' pẹ̀lú ebi ń gbà mi à ń pariwo àhálà wà nínú recession ní nàìjíríà bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá máa dáwọn èèyàn wò bẹ́ẹ̀ min al-khawf wa naqsin min al-amwali wal-anfusi wath-thamarat bákan náà ìdínkù Nkan dúkìá wa nínú àwọn owó wa ìdínkù máa ba. bákan náà àwọn nkan oko wa ìdínkù máa ba. àwọn èèyàn ó máa kú fún wa ọlọ́run ní à ń dẹ yín wò pẹ̀lú ẹ̀ ní bó o lè ń kálukú yín ó ṣe react sí ẹni téèyàn kú fún bó o ló ṣe fẹ́ react ẹni tí bísínẹ́sì ẹ wálẹ̀ bó o ló ṣe fẹ́ react ẹni tí nǹkan oko ẹ wálẹ̀ bó o ló ṣe fẹ́ react. ọlọ́ni wọlé nábìlú wà nàkó dandan ni ká dan yín wò bí sọ́yìn mi nàlẹ́ káwọ́f pẹ̀lú bẹ̀rù bákan náà wà lérò ebi pípa wà nàkùsàn mi nàlẹ́ amúwálì wà lẹ́ ànfọ̀sì wà samarat ìdínkù kó máa bá yín nínú owó yín dúkìá yín nǹkan ọ̀sìn yín nǹkan ọ̀gbìn yín ọlọ́wọ́ bá ní wọ́n bá ṣe ìrìsọ̀ àwọn tó bá máa ń ṣe sùúrù sọ fún wọn pé ọ̀rọ̀ wọn padà dayọ̀ pọ́n ò tẹ́ni tí wọ́n ń wá láyé yìí tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ọlọ́wọ́n ọkọ̀ ó fi san wọ́n lẹ́sàn padà ní ti dáadáa alẹ́dínà ìdá asọ́bọ̀tò mùsùlùmí kọlu iná líláhi wa iná ilé ìrajiru àwọn tó ṣe pé tí àdáwò kan bá kàn wọ́n wọn ò ní dájúdájú ọlọ́wọ́n ọba lónìí wá ọ̀dọ́ ẹ̀ náà lá padà sí ọláyìíká àlẹ́yìn sọlọ́wọ́tún mí rabbihim wa rahman ọlọ́wọ́n bá ní àwọn tí àsàlátù ọlọ́wọ́n bó máa bá ní àwọn tí ìkí ọlọ́wọ́n máa bẹ fún ní wọ́n wó láyíkà olùmọ̀ọ́tẹ̀dù àwọn tán mọ̀nà ní so ìmọ̀nà sáìnì ìmọ̀nà òun ni pé ńgbà tí a bá ń bẹ nú àdánwò kó jẹni tí ó gbà fún ọlọ́wọ́n ọba pé àtọ́dọ̀ ọlọ́wọ́n ọba eléyìí ti wá kò ṣe pé torí pé ọlọ́wọ́n ọba ní kórira sí mi àbí torí wípé ẹ̀sìn kẹ́sìn mò ń sìn rárá ọlọ́wọ́n ọba ti sọ eléyìí ní tí ò sí ìrújú ń bẹ́ẹ̀ nínú alukur'an kẹrìm bẹ́ẹ̀ ni anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó fi nílẹ̀ lára èyí tó ń bẹnu alukur'an òun náà ni ó di di anabi ọlọ́run ọba ayub alayhi salatu salam ọlọ́run ọba ń sọ ìtàn rẹ̀ fún wa ní ṣókí ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wa ayuba bákan náà ayub idnada rabbahu ìgbà tó képe ọlọ́run ọba rẹ̀ anni masaniya dòrò ìpèrè ọlọ́run ọba ara ní wa anta arhamur rahimin ìwọ́dẹ̀ ní ọba tí fi kẹ́ni jù tó kẹ́ni ju gbogbo kẹ́nikẹ́ni lọ gbogbo ẹni tó bá ló ń ṣàánú yàn òun kẹ́yàn ìrì ọlọ́wọ́n ọba ó kẹ́ni jù lọ eléyìí ni àdúrà tí odidi ànábì ọlọ́wọ́n ọba ṣe olóòfin jẹ́ pé kò ń ṣe ká ṣe àdúrà púpọ̀ òun ni tán ń pè léyìn ọmọ àdúrà ṣe ṣùgbọ́n àwọn àdúrà ṣókíṣókí tó ṣe pé ìtumọ̀ rẹ̀ tá a bá wo okun kẹ́kẹ́ òun ni irú yìí tí anas radiyallahu anhu tó sọ ó ní anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam àdúrà ti sábà máa ń ṣe jù náà ni rabbana atina fi dúnìyà hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar rí ọlọ́wọ́ bá wá o fún wa ní dáadáa láyé ń bí tó fún wa ní dáadáa lálìkìyàmá bákan náà wàkínà àzàmìnà ṣọ́wá níbi ìyáná òjíṣẹ́ ọlọ́wọ́ bá sallallahu alaihi wasallam asaba ma ṣe ilé ní àdúwà bẹ́ẹ̀ náà ni Ayyub ìgbà tó ń bẹ́nu nira ó ké pe ọlọ́wọ́ bá rẹ̀ pèrè ọlọ́wọ́ bá ara nimi wa anta arhamur rahimin rẹ̀ ní ọba tó ṣe pé kẹ́ni ju gbogbo kẹ́nikẹ́ni lọ eléyìí ó fi rinlẹ̀ wípé àwọn ànábì ọlọ́wọ́ náà máa bẹ́nu nira òun ló jẹ́ pé ìjọ kan anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam kẹ́bó ṣe nílẹ̀ nu àwọn tíra hadith ìbámu débi pé sàábí tó lọ sọ́dọ̀ rẹ̀ wá fọwọ́ kan aṣọ tí anábì dàbòrà aṣọ gan fún rẹ̀ ń gbóná sàábí yìí wá ní ìrè òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ṣerú nǹkan báyà máa ṣẹlẹ̀ sẹ́yìn náà ni anábì sallallahu alayhi wa sallam ní bẹ́ẹ̀ ni ipe ọ̀nà tí fi ìṣẹ̀lẹ̀ sí wa ó ju bó ṣe ìṣẹ̀lẹ̀ sí èèyàn méjì nù yín lọ òdíṣẹ́ ọlọ́mọ wa ní aṣẹ́dùn náà sì bala àná àwọn tí àdáwò wọn sábà ń le jù náà ní alhamdiya àwọn anábì ọlọ́mọ wa àpèjúwe rẹ̀ ní anábì ayuba alayhisalatu wasalam thummal amsalu lẹ́yìn náà àwọn tí wọ́n tún tẹ̀lé wọn nípò àwọn tó tún tẹ̀lé wọn nípò òdíṣẹ́ ọlọ́mọ wa sọlá asalam ó wá ní yubtala rọ́jù fìdí nìyí ọ̀yẹ̀wò máa dánwò níbi ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ní wọ́n máa dán mi ènìyàn wò ní alakọ́dìrì díìnì yìí ní òǹdíwọ̀n bí ẹ̀sìn ẹ̀ bá ṣe rí fàyínkánà fi díìnì sulban tó bá jẹ́ni tó ṣe pé ó dúó déédéé bí ẹ̀sìn rẹ̀ ní wọ́n ó dán wò ìṣtàdà àlèbàlá àdánwò alẹ́ fún ṣùgbọ́n wàyínkánà fi díìnì ríkọ̀ tó bá ṣe pé ẹni tó ṣe yí pé kò fi bẹ́ẹ̀ lé ń bí ẹ̀sìn that is kò dúó déédéé bí ẹ̀sìn yúpta alákọ́dìrì dìní dédé de ẹ̀ ṣe rí òun náà ni ó ṣe dán òun ṣùgbọ́n méjèèjì bákan náà ni ó ṣe mọ̀ rí lára ẹni tí ó jẹ́ni tó dúró dédé bí ẹ̀sìn tí ìnira bá mú bí ó ṣe gbé e mọ́ra bẹ́ẹ̀ náà lẹni tó ṣe pé ó dúró dédé bí ẹ̀sìn tí ìnira bá mú náà bí ìnira yẹn ó ṣe rí lára tiẹ̀ náà ni ó ṣe rí lára ẹni tó ṣe wípé òun dúró dédé bí ẹ̀sìn bí ẹni tó ṣe wípé ó ti yúùsì mọ́ iṣẹ́ ṣíṣe ni àbó ti use mẹ́rin tóun bá rin ìrìn máìsì mẹ́wàá ẹni tó ń wò use mẹ́rin tó bá rin ìrìn half a mile complain tí eléyìí ó complain eléyìí ló complain torí pé eléyìí ti use mọ́ nǹkan yẹn òun ló jẹ́ pé bí èèyàn bá ṣe ń rinlẹ̀ nú ẹ̀sìn sí bẹ́ẹ̀ ni ó ṣe máa rárá gba àdánwò sí ṣùgbọ́n ìyàtọ̀ tó ń láàrin àwọn méjèèjì òun ni pé eléyìí bí àdánwò rẹ̀ ṣe pọ̀ sí bẹ́ẹ̀ ni ládàá rẹ̀ ṣe pọ̀ síwájú ọlọ́wọ́n bá eléyìí tiẹ̀ òun ò ní ládá púpọ̀ wájú ọlọ́run tó ń bó jẹ́ pé àdánwò tó ń rí tó ṣe pé eléyìí ò ní pariwo fún òun ó pariwo fún so ló jẹ́ pé àwọn ànábì ọlọ́run ọba ashaddu nasi bala'an àwọn ni àdánwò wọn tóbi jùlọ ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó ń ròyìn àwọn ànábì ọlọ́run ọba ń gbà mí ó ní ẹlòmí àdánwò amú débi wípé máa yẹ́ṣidù ilẹ̀ àbá àtàtàwí yahwiha kò ní kankan tó ṣe pé yóò ìbora ju aṣọ tó kàn wọ̀ lọ aṣọ tó wọ̀ kò ní kankan jíjẹ múmú nira fún bẹ́ẹ̀ ni ẹni ọlọ́wọ́n ọba ni olóògbé jẹ́ pé method táwọn èèyàn fi mẹ́ni ọlọ́wọ́n ọba lónìí tí wọ́n á wò pé ah, tó bá pẹ́ ni ọlọ́wọ́n ọba ni ó yẹ kó kọ́lé ó yẹ kó relé ó yẹ kó ra ilé ẹni tí ó gbẹ́sìn yé ni wọn jẹ́ pé ta bá wo ìtàn ànábì Isa alayhisalatu wasalam àárírú àwọn aṣọ tí wọ́ ní ìtàn rẹ̀ ta bá wò torí pé kí ni ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala dán o ó ní ìkápá àti bẹ ọlọ́wọ́n ọba pé kí ọlọ́wọ́n ọba ṣe báyìí báyìí ṣùgbọ́n kò ní bẹ ọlọ́wọ́n ọba lọ sọ́nà bẹ́ẹ̀ torí pé wọ́n mọ̀ wípé kákó sínú aṣọ tí ó jẹ aṣọ yìí ká máa lo ọkọ̀ tó lé ńlẹ̀ jù ìyẹn kọ́nà fi mẹ́ni ọlọ́run ẹni tí ò ń ṣe ni ọlọ́wọ́n tí ò ní kankan ṣe pẹ̀lú ìjẹni ọlọ́wọ́n ó lè ní orúkọ bẹ́ẹ̀ òun ni àyà tí ọlọ́mọ bá sọ fún wa wípé wà láwọ́lá ń yẹ kú nà náà sọ ummatan wahida làjà ánà lè máa yẹ fòrò bí rahman libo yóò tí ń sùkú fún mi fẹ́ dọ́tí wọ́n máa àríjà alẹ́ yẹ zàrù ọlọ́mọ bá ní tí ó bá ṣe pé gbogbo àwọn èèyàn wọn fẹ́ darí síbi kan náà ni àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ ṣùgbọ́n ọlọ́wọ́n bò ní ṣe é bẹ́ẹ̀ pé kó ṣe pé kí ni kó jẹ́ pé àwọn nìkan ni wọ́n rí òun ló fi jẹ́ pé ẹlòmíì yóò ní ọrọ̀ láyé ẹni ọlọ́run náà tó ni anabi suleiman àti bàbá rẹ̀ dawud aṣèṣọ́tọ̀ ìtàn wọn tán ni àwọn méjì nínú ọlá wọ́n jẹ ọlá tí àwọn ọba mi ò rí jẹ lónìí ṣùgbọ́n pẹ̀lú gbogbo yẹn náà ni anabi ọlọ́run ọba ni wọ́n bẹ́ẹ̀ ni anabi isa alayhi salatu salam anabi ọlọ́run ọba lòun náà òun ò jẹ́rú ọlá táwọn jẹ́ sọlọ túmọ̀ sí wípé kí ni à ń fi kíkó ọrọ̀ jọ gbígbádùn ayé à ń fi mẹni ọlọ́run a rẹ̀ kí mẹni tí ó kì í ṣe ọlọ́run so ó máa rán kárí yẹn kan sórí pé ó ń gbádùn ó ń lo gbogbo ẹ̀ ó kọ́lé ó ṣe káwá ní kò ṣe ni ọlọ́run rárá má fi yín mọ ẹni ọlọ́run ẹni ọlọ́run ọba ọlọ́run ọba lè pọn léde lẹ́vù pé kí ni yóò dán ọ̀rọ̀ lù bẹ́ẹ̀ ni ẹni ọlọ́run ọba tún ni ẹni ọlọ́run ọba mí ẹni ọlọ́wọ́n bá lòun náà ẹlòmí dẹ̀ ni ó lo ṣì paraku ní bákan náà kẹfìrí tún ni ọ̀tọ́ ọlọ́wọ́n bá rẹ̀ ní pẹ̀lú ṣì tó tún bàjá so tó túmọ̀ sí pé má fi òṣì má fi ọrọ̀ mẹ́ni ọlọ́wọ́n ọba ṣùgbọ́n méjèèjì náà àdáwò látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ọ̀nà blókùn bí sharri wal khayri fitna ọlọ́run ní àti ń tẹ́ẹ̀fẹ́ àti ń tẹ́ẹ̀fẹ́ àti ń tẹ́ẹ̀fẹ́ àmọ́ méjèèjì dán yín wò fitna wà ilé náà tó ṣàrún ṣùgbọ́n ẹ padà sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba wọn ló fi jẹ́ wípé ètò pàtàkì jùlọ òun náà ni kí n kálukú kí owó bóòlù òun ṣe rí sí òfin ọlọ́wọ́n bá ètò ń ṣe yìí ṣe ń tọ́lọ́wọ́n fẹ́ kó ń ṣe ni owó tó ń kójọ sọ́nà tọ́lọ́wọ́n fẹ́ kó ń fi kójọ ló ń fi kójọ àbí kó ń ṣe ọ̀nà yẹn tí o bá ti kí ń ṣe ọ̀nà yẹn àdánwò ní fún tó bá ṣe pé ọ̀nà yẹn ní alhamdulillah ni wọ́n wá tún kú bóòlù ṣe ná ṣe bí tọ́lọ́wọ́n fẹ́ kó ná sí ló ná sí ẹlòmí ò máa rówó kójọ lọ́nà tó jọ́nà aláàlì ṣùgbọ́n owó yẹn ìnákúnà ló ná àwọn nǹkan tí ọlọ́run ọba òfẹ́ kó náwó sí ni ó máa fi promote bí ká máa fi promote àwọn akọrin ká máa fi promote àwọn oníranù ó ń rí owó rẹ̀ lọ́nà aláàlì tó tọ́ ṣùgbọ́n mi tó ń ná owó yẹn sí ọ̀nà tọ́lọ́wọ́ bó yọnu sí ni yóò ṣàkáǹtì rẹ̀ tó bá di jẹ́gbé ní alkiyama bẹ́ẹ̀ náà lẹni tó ṣe wípé òun ná owó rẹ̀ síbi dáadáa ẹlòmíràn ní à káwo wó lọ́nà tí ó dá tábàdẹ̀ wá lọ́nà tí ó dá tán àánà síbi dáadáa ọlọ́run bò nígbà ó gbọ́dọ̀ wo owó rẹ dúkìá rẹ ó kó jọ lọ́nà halali ó dẹ̀ gbọ́dọ̀ ná sí ọ̀nà halali ṣùgbọ́n mo kó jọ lọ́nà haramu màá wá fi halali màá fi fọ́ ọmọ yìí ń ṣe ẹ̀sìn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala so a máa rí àdánwò gẹ́gẹ́ bí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala bí ó ṣe ṣe fún anabi ayyuba alayhi salatu wassalam wa ayyuba iznada rabbahu ayyub ìgbà tó ké pe ọlọ́wọ́n ọba rẹ̀ anni masani dor ìpèrè ọlọ́wọ́n ọba wò ara ni mí wa anta arhamur rahimin ìwọ́dẹ̀ ní ẹni tí fi kẹ́ni jù nínú gbogbo kẹ́nikẹ́ni àdúà tó ṣe yìí àdúà ṣókí ni. Keni keni òun ló jẹ́ pé àwọn àfa máa sọ fún wa pé ẹ̀kọ́ bá ṣe ń ṣàdúà àgbọ̀rọ̀ ni ẹlòmíì yóò ló ń ṣàdúà ni yóò máa pàṣẹ fọlọ́n yóò máa sọ̀rọ̀ líle líle fọlọ́n ó gbọ́dọ̀ ṣe ni ó gbọ́dọ̀ ṣe fọlọ́n bá kó ṣàánú wa eléyìí àìní ẹ̀kọ́ ọmọ ṣe ń ṣàdúà ni èyí ó jí rẹ bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ọba yóò yẹpẹrẹ rẹ̀ níwájú ọlọ́run ọba yóò kárẹ̀ kún ẹni tí ò ní kankan kò lágbára kankan níwájú ọlọ́wọ́n ọba bí yẹn ṣe bẹ lọ́wọ́n ọba nù òun ṣe ká máa pàṣẹ fún ọlọ́wọ́n ọba nílé líle so ẹni yìí ó ké pe ọlọ́wọ́n ọba rẹ̀ pé èrè ọlọ́wọ́n ọba mi ò masani ẹ̀dùn ara ni mí wa anta arhamur rahimin ìrẹ́dẹ̀ ni ọba tí fi kẹ́ni jù nínú gbogbo kẹ́nikẹ́ni anabi ayuba alayhi salatu salam ìgbà tó ṣe àdúrà yìí ọlọ́run ọba ní fastajabna lah àwọn ọlọ́run agbádùá rẹ̀ adẹ̀gbà àdúà rẹ̀ fakashafna ma bihi min dur ìnira tó ń bẹ lára ẹ̀ yẹn ìnira tó mú yẹn ọlọ́run ọba ní agbé kúrò fún wa ataynahu ahlahu wa mithlahu bákan náà àwọn ẹbí rẹ̀ àwọn ọlọ́run dá padà fún wa mithlahum atún fún wọn míì معهم رحمة من عندنا كما جاي كي لا تدع ولو وذكرى للعابدين بكنا كما جاي نتي فنبوا مول جوسف ولو أيوب عليه الصلاة والسلام ìgbà tó ké pe ọlọ́run ọba ọlọ́run ọba ó gbé ìnira kúrò fún fún iye ọdún pé kí torí pé nature ọmọ ènìyàn ni pé tán bá ń rí jẹ lọ́dọ̀ rẹ wọn ò mọ̀ súnmẹ́ ṣùgbọ́n tán bá rí jẹ mọ́ wọn yàgò fún ẹ so ló fi jẹ́ wípé àmọ́yẹ lomiin tó ti ní tẹ́lẹ̀ àwọn èèyàn ó máa rọ kíríkà rẹ̀ nígbà tó bá di wípé kò ní mọ́ wọn ó di sáàtì wọn ó bọ̀ ikọ́ tirẹ̀ torí pé kí ni n tí wọ́n ń rí jẹ wọn rí jẹ lọ́dọ̀ ẹ̀ mọ́ ayuba alayhi salatu salam tọrẹtọrẹ ni ṣùgbọ́n gbà tí ọlọ́run bá gbé àdánwò yìí wá ó di pé àwọn èèyàn bọ ikọ́ tiẹ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀ wọ́n jìnà sí ọlọ́mọba subhanahu wa ta'ala wa ní ìgbà tó ké pe àwọn ọlọ́mọba agbàdúrà rẹ̀ agbọ́ àdúrà rẹ̀ adẹ̀gbà àdúrà rẹ̀ àwọn ọlọ́mọba afun ní àlàáfíà gbogbo ònira tó ń kọ̀mplain fun àwọn ọlọ́mọba fún bákan náà àwọn ẹbí rẹ̀ adá padà fún àwọn afẹ́sìn wọ́n ní ọ̀nà méjì lélẹ́yìí ìsìlá kó ṣe pé àwọn tí wọ́n ti parun nú àwọn mọ̀lẹ́bí rẹ̀ àbí nú àwọn ọmọ rẹ̀ ọlọ́run wa subhanahu wa ta'ala yí wọn padà eléyìí tó pọ́síbù fún ọlọ́run ọba ni láti gbé wọn dìde padà kó mọ rí wọn padà mọ ṣe ń rí wọn tẹ́lẹ̀ síwájú kí àdánwò tó dé àwọn àfẹ́sìmí ní kò rí bẹ́ẹ̀ wípé nǹkan tí ọlọ́run ọba ṣe ni pé ọlọ́run ọba ní kíyàwó rẹ̀ bí àwọn ọmọ míì tó dáa ju àwọn ọmọ tí ó bí tẹ́lẹ̀ lọ tí wọ́n mọ jẹ́ bí ìtutù ojú fún ṣùgbọ́n èyí tó wá òkú jẹ́nu méjèèjì kò sí ìtì ọlọ́mọ bó lè ṣe ọlọ́mọ subhanahu wa ta'ala gbé àwọn èèyàn dìde ó ṣe é ní àsìkò anabi musa alayhisalatu salam àti àwọn àsìkò míì náà tó ṣe pé ọlọ́mọ subhanahu wa ta'ala ni a ní kí àwọn èèyàn jíǹde padà so ṣùgbọ́n ìtì afẹ́ ló ń bẹ ni pé ọlọ́mọ padà pọ́n òpin ilé pẹ̀lú wípé ẹni tí inú rẹ̀ ti ń bàjẹ́ tẹ́lẹ̀ ó dẹni tí inú rẹ̀ ń dùn látara pé kí ni ọlọ́run bá dá àwọn mọ̀lẹ́bí rẹ̀ ó dá àwọn ọmọ rẹ̀ ó dá padà àti ìyàwó náà gbogbo wọn wọn padà sí ọ̀dọ̀ rẹ̀ ọlọ́run bá subhanahu wa ní aṣelé yìí ní ẹni tí ó fi ṣe ìkẹ́ rẹ̀ tó fi ṣàánú rẹ̀ dúkìá rẹ̀ tó lọ àdá padà tó ló jẹ́ pé ẹni tí ó bá jẹ́ ní eré kó má rò pé òun ò ní rí àdáwò kan bó tilẹ̀ ó kó mọ́ yóò rí àdánwò ẹmu mọ́ ń tọrẹ àánú ṣé mi lè ẹ̀kọ́ lọ́wọ́ bá tún ṣe léyìí fún mo mọ́ ń yan náfìlà dáadáa mo mọ́ ń ṣe báyìí kò yẹ kọ́ lọ́wọ́ bá ṣe bẹ́ẹ̀ fún mi tí ẹnìyẹn bá ní àgbóyé ń pẹ ìsìn dáadáa yóò mọ̀ pé àwọn tán dáa jù wọn lọ ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ fún wọn àwọn náà ni àwọn ànábì ọlọ́run ọba lẹ́nàbọ̀wá muhammad sallallahu alaihi wasallam sọ wípé aṣẹ́dùn náà sí bálà àwọn tí àdáwò wọn máa ń le jù náà náà ni àwọn ànábì ọlọ́run ọba ṣùgbọ́n ìyàtọ̀ tó ń bẹ láàrin wa àtàwọn òun ni pé anábìsọ̀lá asálàmì wa iná àdáhùn la yẹfúráwù bilbala ìkàmà yẹfúráwù àdúkùn bí sàkà táwọn anábì ọlọ́run bá tán bá ti rí àdánwò wọ́n wò pé promotion dé promotion dé táwọn bá ti rádánwò àwa táwọn bá ń rí ìgbàláyè tí nǹkan tó ń rọrùn fún wa yẹn làwọn ń kàkún promotion ṣùgbọ́n àwọn anábì ọlọ́run ọba ìgbà tán bá ń rí àdánwò wọ́n gbà pé kí ni ipò àwọn ga wájú ọlọ́run ọba ni so inú wọn máa dùn gbà tí wọ́n bá ń rí àdánwò ló fi jẹ́ wípé ìyà tí àwọn ó kọ sí àdánwò yàtọ̀ sí ìyà tí ọ̀pọ̀lọpọ̀ ó kọ sí ìyà táwọn ń kọ sádánwò òun ni pé promotion dé ìyà tí àwọn ó kọ sí òun náà ni wípé kí ni ọlọ́run ọba ní ìkórìíra wa ọlọ́run ọba ń bínú sí wa ọlọ́mọba subhanahu wa ta'ala wa amma insan idha mabtalahu rabbuhu faqadara alayhi rizqahu fayaqulu rabbi ahana ó ní ọmọ ènìyàn gbà tí ọlọ́run bá dán wò tọ́lọ́run bá wá ní kí arísìkí ẹ̀ máa wá díẹ̀díẹ̀ yóò ní ọlọ́run bá ti yẹpẹrẹ mi ọlọ́run bá yẹpẹrẹ mi eléyìí ni àti ọgọ̀rọ̀ ọmọ ènìyàn ó kọ sí àdánwò ọlọ́run ṣùgbọ́n àwọn ànábì ọlọ́wọ́n bá wọn ní ọlọ́wọ́n bá yẹ pẹ̀rẹ̀ àwọn wọ́n mọ̀ wípé àgbéga lélẹ́yìí náà mi jọ́mọ̀ ènìyàn yóò kọkí níyẹn torí pọ́mọ̀ ènìyàn làwọn náà ṣùgbọ́n àwọn ní interpretation fún so ló jẹ́ pé wọ́n bára jẹ́ ní ìbára ọmọ ènìyàn anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ìgbà tí ọlọ́wọ́n bá dán wò pẹ̀lú pé ọmọ rẹ̀ ibrahim tó jáde láyé ọmọ bíi ọmọ eighteen months ló fi jáde láyé anẹ́gbọ́wà muhammad sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ sí ní dàmí lójú òjíṣẹ́ ọlọ́wọ́ bá muhammad sallallahu alaihi wasallam wọ́n ní iná la'ina la tẹ́dmáwò wà iná kọlbà la yahzanu ojú ń dàmí bákan náà kan bàjẹ́ wà iná lifirọ́kìkà ya ibrahim la mahzunun bí mo ṣe ṣàfẹ́kù rẹ̀ ibrahim yìí inú mi ń bàjẹ́ wà lánàkúrú ilà máa yóò dìrọ̀ ṣùgbọ́n ní sọ kankan àfi nǹkan tí ọlọ́run ọba yọ́nú sí a ní sọ nǹkan kan àfi tí ọlọ́run ọba yọ́nú sí ìjọ mi nìyàn ó anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó banújẹ́ sọlọ jẹ́ pé kéèyàn sọ wípé àdánwò ṣẹlẹ̀ sóhun wa máa rẹ́rìn ìyín ò kì í ṣe ìjọba ènìyàn gidi ìjọba ènìyàn mú ó banújẹ́ ṣùgbọ́n kò ní sọ nǹkan tí ó bí ọlọ́run ọba nínú nǹkan tí ó yí ọlọ́run ọba nínú ni so eléyìí òun ni ìjọba ènìyàn bákan náà òun ni ìyà tí wọ́n kọ sí àdẹ́wò ọlọ́mọba subhanahu wa ta'ala ṣùgbọ́n ẹni tó ṣe yí pé kò ń ṣànẹ́bí ọlọ́mọba àbẹ́ni tó ṣe pé ìjẹniire kò tó nǹkan lára rẹ̀ ọlọ́ba kò ṣàánú wa yóò bara jẹ́ yóò sọ̀sọ̀kúsọ kóró lè lóhun òṣè islam mọ́ nítorí ẹ̀ tó bá ṣẹni tó ń kírun tẹ́wọ́ lóhun òkírun mọ́ ṣèbí irun là ń kí ní àdánwò ṣẹlẹ̀ sí wa kò ṣàánú wa kò tọ́ wa so anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó fi eléyìí rinlẹ̀ ìgbé ashaddu nasi bala al-anbiya thumma al-amsalu fal-amsal àwọn tí àdéhùn wọn máa ń lé jù làwọn ànábì ọlọ́wọ́n bá lẹ́yìn náà àwọn tí wọ́n tẹ̀lé wọn lẹ́yìn náà àwọn tí wọ́n tẹ̀lé wọn bí ó ṣe máa lọ ni yubtala rajul ala qadri wa in kana fi dinihi sulban ishtadda bala'uhu wọ́n máa dán ẹ̀yìn kọ̀ọ̀kan wá wò bí ẹ̀sìn rẹ̀ bá ṣe rí tó bá jẹ́ tó ṣe pé ó dúró déédé bí ẹ̀sìn rẹ̀ ní àdánwò yìí ó pọ̀ ṣùgbọ́n ọlọ́run bó ṣe ní sọ́ọ̀ṣìwé tí ó lè gbé e mọ́ra bí ẹni tó ṣe gbóhùn ládánwò kékeré ó ṣe lè gbé e mọ́ra lòun ní ó ṣe lè gbé e mọ́ra ṣùgbọ́n pẹ̀lú gbogbo yẹn ni ládàá tí ó tún pọ̀ níwájú ọlọ́run bá subhanahu wa so eléyìí jẹ́ ẹ̀kọ́ tó ṣe pé agbọ́dọ̀ ní ló fi jẹ́ pé àwọn èèyàn ìyàtà máa ń kọ sí àdánwò ọlọ́run ọba ìyà tí ó burú òní ìyà àtàṣàkì kéèyàn jẹni tó ṣe wípé tasahut yóò máa bínú sí tọ́lọ́wọ́n ọba tó kádàrá fún lẹ́ni tó ń bínú sí ọlọ́wọ́n ọba lẹ́ni tí ó ní ìkórira fún ọlọ́wọ́n ọba eléyìí ewu ńláńlá ní ọlọ́wọ́n ọba kò ṣàánú wa ó lè gbé ẹni yẹn kúrò nínú islam nígbà tí yẹn bá ń ṣe tàṣákí pé ó ń complain ṣùgbọ́n complain yẹn ni ó mú tasahutu dání that is ìkórira ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala pé ọlọ́wọ́n ṣe wá ṣe irú eléyìí fẹ́mi lẹ́ni tó ń bléèmù ọlọ́wọ́n ọba tó ń fọ́ọ̀tì ọlọ́wọ́n ọba eléyìí èyí tí ò da nìyẹn tí ẹni ò bá mójútó ó lè sọ di kẹfìrí látàrí ṣùgbọ́n complain pé ó ń ṣàdúrà lọ́sọ́rọ̀ ọlọ́wọ́n ọba kọ́ kí ó gbé kí ọlọ́wọ́n bá subhana wa ta'ala kí ó fún ní ọ̀nà àbáyọ eléyìí àdámọ́ ọmọ ènìyàn ní bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bá subhana wa ta'ala fẹ́ ipe tá a bá ń bẹ́ nínú nira kan ká pépè ohun ọlọ́wọ́n bá kódà ní tí ó kì í ṣe mùsùlùmí tó bá képe ọlọ́wọ́n bá ń gbà tó ń bẹ́ nínú nira ọlọ́wọ́n bó jẹ́ pé rẹ̀ àmọ́ yóò ṣe mo tọ́ra ìdá dàáhù ọlọ́run níta lẹni tó ṣe wípé ó máa ń képe ẹni tára ní ìgbà tára bá ní ìgbà tó bá képe ọlọ́wọ́n bá so ìképe ọlọ́run ọba ọlọ́run ọba fẹ́ púpọ̀ ká máa képe nígbà tí a bá ń bẹ nínú ìnira bákan náà ká máa rántí rẹ̀ nígbà tá a bá ń bẹ nínú dẹkùn ṣùgbọ́n nígbà tá a bá ń bẹ nínú ká tí máa ni stage tó tí da rárá nínú àwọn stages àbí àwọn ọ̀nà tí àwọn èèyàn máa fi ń ṣùgbọ́n kí aképe ọlọ́mọba àbí kínú wa bàjẹ́ lórí nǹkan tó kàn wá eléyìí yóò kì í ṣe nǹkan tí ó burú ṣùgbọ́n kájẹ́ni tí ó képe ọlọ́mọba láti gbé nǹkan yìí kúrò the stage míì ni stage àrídọ̀ kéèyàn yọnu sí nǹkan yẹn èèyàn yọnu sí nígbà tó bá ti mọ̀ pé kí ni láadáa ni fóun níwájú ọlọ́mọba torí pé ọlọ́mọba subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ wípé tóun bá ṣe báyìí báyìí báyìí fún wa ládàáwò òun ọlọ́wọ́n ọba òun ó fi san wálé san dáadáa ni so ìyẹn ó yọnu sí èyí tí ó ṣẹlẹ̀ sí yẹn bó tiẹ̀ jẹ́ pé nǹkan yẹn gángan fún rẹ̀ ó lè jẹ́ nǹkan tí ìjọba ènìyàn sábà ń gbà máa ra ṣùgbọ́n èyí ó yọnu sí torí ládá tí ó súnmọ́ bákan náà kéèyàn máa dúpẹ́ fún ọlọ́wọ́n ọba lórí àdánwò tó bá ṣẹlẹ̀ sí òun ló fi jẹ́ ani alhamdulilahi lẹ́dí bi nìrìmàtì tẹ̀tí mu sọ́lihat ọpẹ́ fún ọlọ́run ọba ọba tó ṣe pé pẹ̀lú àánú rẹ̀ àti ìdẹ̀ra rẹ̀ ó ní gbogbo àwọn nǹkan dáadáa fi ń di nǹkan tí máa pé pérépéré ṣùgbọ́n tó bá ṣe pé nǹkan tí ara kọ̀ ló ṣẹlẹ̀ sí alhamdulilahi alakulli hal gbogbo condition tá a bá bára wa ọpẹ́ ni fún ọlọ́run ọba torí pé tí wọ́n ń wò pé ah ọ̀rọ̀ mi ṣe wá rí báyìí tó bá tún wẹ̀yìn owó ra wọn kan tí kéèsì wọn wọ́ sí ju títí ẹ lọ so ìwọ gbọ́dọ̀ mọ dúpẹ́ ní ọ̀làfímọ́ ń sọ fúnra wa ẹ recession bẹ kínní kan bẹ ẹlòmíì ó sọ̀rọ̀ bí ẹni wípé ọlọ́wọ́n bó ṣoore fún bẹ́ẹ̀ ni èyí tí wọ́n ṣì ń jẹ in tó ń wọ̀ ibi tó ń gbé àwọn kan ń bẹ tó ṣe pé wọ́n rí bí gbé wọ́n rí bí wọ́ bákan náà wọ́n rí bí jẹ ẹlòmíì àti jẹun ẹ̀kan lójúmọ́ ó nira fún ẹlòmíì àti ríbi tí ó sùn sí ó nira fún bẹ́ẹ̀ ni wọ́n ń gbébi tó wù ẹ́ ṣùgbọ́n òun complain nípa àwọn àlékún tọ́lọ́wọ́ bó tí mú wá fún ẹ òun complain lórí àwọn nǹkan tó ń lé tọ́wé ò tí tẹ̀ bẹ́ẹ̀ ni èyí tí wọ́n ń gbénú ẹ̀yẹn tó ń yínú rẹ̀ àwọn kan ò tiẹ̀ tí ì rí ìdáka ìdámẹ́wàá rẹ̀ so ló jẹ́ pé mùsùlùmí yóò mọ̀ sọ alhamdulilayi ala kulli hal gbogbo condition tá a bá bára wa ká dúpẹ́ fún ọlọ́run ọba ni eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì sọlọ́wọ́ subhanahu wa ta'ala ni wa zikra lil abidin ìrántí ń bẹ fún àwọn olùjọ́sìn níbi nǹkan tó ṣẹlẹ̀ sí ayub alayhi salatu wassalam ọ̀nà ìgbà tó fi gbà pé ọlọ́wọ́ bá ìrántí ni ẹni tó bá ń jẹ́ olùjọ́sìn ọlọ́wọ́ bá tó bá ń bẹ́nú nira ọlọ́wọ́ bá náà ni ó képe kò gbọ́rọ̀ képe nǹkan mi ẹlòmí sọ fún wípé ẹni tó ń ṣe yìí ó wàá ṣe kí ni ó ṣe àwọn ètùtù kan ayuba alayisalaatu wasalam o rẹ̀ fún àmọ́yé ọdún ní tó sọ náà ni pé anni masaniya dúró wa anta arhamur rahimin ìnira mú mi rí ọlọ́wọ́n ọba ìwọ tí fi kẹ́ni tó kẹ́ni ju gbogbo kẹ́nikẹ́ni lọ wọn ni kó máa lọ tẹsẹ̀ lébọ̀ kó máa lọ pèpèpè bákan náà kó máa gbégbégbúgbé èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó fẹ́ sọ wọn ni ọlọ́run ọba òkájò abẹ́ eléyìí ni a máa torí bọ gbogbo orú àwọn nǹkan ẹbọ tó ṣe yí pé kò sí garanti ipe tí yẹn bá ṣe àwọn nǹkan yẹn náà èyàn ó yẹ àdánwò yẹn àbí èyàn ó mórí bọ́n bẹ́ yóò tún wá kú ní kẹfẹ́rí àbí kó kú lẹni tó ti ṣe àwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ so ló jẹ́ pé a dúró déédéé ká ké ọlọ́mọba ìrántí ń bẹ fún àwọn olùjọ́sìn fún ọlọ́mọba níbi nǹkan tó ṣẹlẹ̀ sí ayub ipe kíni àmọ́ rí àdánwò iná tí ń bẹ fún àwọn olùjọ́sìn ọlọ́wọ́n níbi ọ̀nà tí ayuba alayhisalatu salam tó fi jáde kúrò nínú ìnira rẹ̀ òun náà ní ká képe ọlọ́wọ́n ọba ká má képe nǹkan mi eléyìí jẹ́ nǹkan tí ọlọ́wọ́n ọba wa ta'ala tí ó fẹ́ kí agbọ́yé ní nǹkan tó pe àkíyèsí wá sí òun náà ni wípé ẹ̀sìn yìí ẹ̀sìn tó ṣe wípé a gbọ́dọ̀ ṣe pẹ̀lú ìmọ̀ni bákan náà ká mọ̀ wípé ìjọ́mọ̀ ènìyàn ọlọ́wọ́n bó máa dán wa wò lópin ìgbà tá a bá ṣe ìjọ́mọ̀ ènìyàn ajẹ́ni ọlọ́wọ́n bá ní à ń ṣe ni ọlọ́wọ́n bá ní àmọ́ rí àdánwò tó bá rẹ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà tó yẹ ká tọ̀ òun lélẹ́yìí abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala èyí tí a sọ fún wa iná ọlọ́ba kò jẹ́ kó wúlò fún ẹni tó ń sọ àti àwa tí a ń gbọ́ kọlọmba kí ó ṣe àtúnṣe wa ibi tí ẹnì kọ̀ọ̀kan wa tá a kù sí kọlọmba subhanahu wa ta'ala kó ṣe àtúnṣe wa kó ṣe àmójúkúrò fún wa wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka allahumma bihamdik ashhadu an la illa anta astaghfiruka